رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله باب الأمر بالمحافظة على السنة وآدابها قال الله تعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال تعالى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم وقال تعالى ولقد كان لكم في لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وقال تعالى فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلمه تسليما وقال تعالى فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول قال العلماء معناه إلى كتاب الله والسنة وقال تعالى من يطع الرسول فقد أطاع الله وقال تعالى وإنك لتهدي إلى صراط مستقيم وقال تعالى فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم وقال تعالى واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة والآيات في الباب كثيرة لأنه قوي نقل ما الإمام النووي رحمة الله عليه وقع قول رني الأمر بالمحافظة على السنة وآدابها يعني لا تتمدد السنة حتى هو ti السنة بقوة ko wa kò àṣà líle jẹ mùsùlùmí. ẹ̀yà nítorí pé à ń tẹ̀lé tọ́lọ̀ à ń tẹ̀lé sanibà Muhammad sallallahu alayhi wa sallam. sunna anabi ọ̀nà lọ́rọ̀ rẹ̀ ọ̀nà ni ìṣe rẹ̀ ọ̀nà ni. ohun tó fọwọ́ sí. àwọn ìròyìn anabi sallallahu alaihi wasallam tó ní í ṣe pẹ̀lú bọ́lọ̀ ti ṣe dáa àtàwọn ìròyìn rẹ̀ tó ní í ṣe pẹ̀lú wàrà eléyìí ni wọ́n pè ní sunna anabi muhammad sallallahu alaihi wasallam. أقوال النبي وأفعاله وتقريراته وصفاته الخلقية والخلقية إلينا تنتمى الحديث لدى هو ما نقع الحديث إلى أن النبي صلى الله عليه وسلم توفي الليلة فما في كاماته ojú ọ̀nà tó yẹ kábà mùsùlùmí lórí ẹ̀ ọ̀nà tó ń sọ̀rọ̀ pọ̀ tí ìpín àwọn èèyàn yẹlẹyẹlẹ ọ̀nà ní sunna nabi muhammad sallallahu alayhi wa sallam yẹtí máa wọ gbogbo mùsùlùmí náà ní máa jánu sọkún tẹ̀lé sunna àbí gbogbo oníkàlùkù kọ́ lálùsùn náà ṣùgbọ́n ńgbà tó ṣe pé ìgbà tó bá gbé kálukú lórí òṣùwọ̀n òṣùwọ̀n ni ó tó àṣírí tẹ̀lé yìí kọ́ mọ́ kankan tí wọ́n pè ń súnà gan ámọ̀sibọ́sí kó àpẹ̀tẹ̀lẹ̀ eléyìí wọ́n tara rẹ jẹ ní olùkọ́ ntara yìí jẹ bídí akọ́ńdélé náà wà lórí ẹ̀ tó ń torí ẹ̀ abúkátà láti mọ̀ nípa sunna anabi sallallahu alayhi wa sallam tàbí wàá mọ̀ nípa rẹ̀ ká máa sọ. ẹ̀ríkì tíra yìí náà láti bẹ̀rẹ̀ dópin rẹ̀ sunna náà ní sàlàyé fún wa wọn lànà àwọn gbèsè ilé ìjẹ kátẹ̀lé kátọ̀ tẹ́kẹ́ títẹ̀lé títọ́ yóò mú yàn sórí rẹ̀ láyé yóò mú yàn sórí rẹ̀ tó bá di lọ́la kìíyàmù. gbogbo nígbà tí tí Al-Imam nawawi tóbi ti àkọlé ẹ̀kọ́ yìí wọ́n jẹ́ àwọn ẹ̀rí láti náà Al-Qur'an alápọ̀nlé tọ́lọ́ ti fi hàn wá ìdájọ́ ká tẹ̀lé súnà nàbì Muhammad sallallahu alayhi wa sallam tó bá pa aláṣẹ kan tó bá kọ nǹkan kan fún wa ìlànà tó fi lélẹ̀ ó ti ṣe ní ká máa tọ́ ìtọ́lá gbọ́dọ̀ dé ìtọ́lá gbọ́dọ̀ ṣe títẹ̀ láwọn òfin yìí kí ni ìdájọ́ ẹ̀. ولما بين دعوة وانصفاني سورة الحشر آية في جيب قولي وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا ما من ألفاظ العموم نعم قولوا انت انت قاسي يكون كاكالي قبون كاني torí ẹ̀ ìtumọ̀ ayé yìí ni pé wọ́n máa ń tẹ́ ọkùnrin mu rọ́ṣọ́lù fọ́kùrú àìkúlù máa ń tẹ́ ọkùnrin bíi rọ́ṣọ́lù fọ́kùrú. gbọ́ndà nàbí sallallahu alaihi wasallam gbogbo mánu gbogbo gbọ́ndà nàbí bá mú wa fún yín ẹgbàá wọn ò ní kó gbà kakọ̀ dákàtì wọn ò ní kó rólé apá kan dákàtì wọ́n ní kí wọ́n máa sọ pé lè lọ bọ́ lára mu eléyìí ọ̀bọ́ lára mu wọ́n máa nínú alifọ́ọ̀dù lọ́mọ́ gbogbo ń dáná bí sọ̀kúfà àdìsẹ́lẹ̀ tó mọ́ ẹ̀ka. ẹ lè gbọ́rọ̀ anábì sallallahu alaihi wasallam nípa òfin kẹwàá lè lè gbọ́rọ̀ rẹ̀ nípa ojú ọ̀nà tẹ́ máa gbé ọ̀rọ̀ yín gbà nínú ẹ̀sìn wọ́n á sọ fún ọ̀tẹ̀lẹ̀ kìtàbù ọ̀sùnà nípa tọ́jú ẹ̀mọ́fì ìgbọ́n tẹ̀lé jùlẹ́yìn àbí ti àbí rìfáàrí àbí jẹ̀láni nípa tọ́jú ẹ̀mọ́sùlù ọlọ́mọdé wọ́n máa àtẹ̀kùn rọ̀ṣúlù fọ̀kùnrù gbogbo ń dáná bíi mú wa fún yẹn gbà onímọ̀ onímọ̀ yọ̀rọ̀ rẹ̀ kọ́ sọ pé léyìí mo gba eléyìí àmọ́ àgbà bí ọ̀dọ̀ ẹlòmíì láwa yàn sí táàlẹ̀ ẹlòmíì náà gbogbo ń dáná bíi mú wa fún yẹn gbà wọ́n mẹ́rin ẹ̀ kò máa ń bọ̀ fẹ́ẹ́ sẹ́fún gbogbo ń dáná bíi bá ti kọ̀ fún yín ẹ̀ jìnnà sí tẹ́ bá fẹ́ sórí nígbà tá a bá ráwọn kan tó ń sọ ike alukur'an ni lásán làwọn tẹ̀lé àwọn oníjẹ̀lẹ̀ súnà àwọn olùfẹ́ láti nítorí pé alukur'ani lọ́lọ́run sọ alukur'an oníbàjẹ́ ò lè wọnú ẹ̀ lérò tiwọn yàtọ̀ sí súnà àwọn olùtẹ̀lé súnà ń dáhùn alukur'ani lásán làwọn máa tẹ̀lé àkọ́kọ́ òtẹ̀lé sílọ̀ náà ni tó bá ti sọ fún alukur'ani lásán lọ́fẹ́ tẹ̀lé òsibòsílẹ̀ sílọ̀ mo ló ti rí gbogbo àwọn kẹta àti ẹnu Islam pẹ̀lú àlàyé ẹ̀fọ́síwẹ́wẹ́ bá ti máa ṣe nínú Al-Qur'an ẹbí súnmọ́ náà lọ́wọ́ àṣàlàyé wọn fún ọ. ó tẹ̀lé kúránì gan ìgbà tí wọ́n bá sọ ikú àkùránì lásán lọ fẹ́ tẹ̀lé ìbá àkùránì náà là ń kà yìí nínú Suratul Hashr wọn náà sọ pé wọn máa atakumur rasulu fakhudhu gbogbo dáná bíi bá mú wa fún yẹn gbà ìbá àti ọwọ àti pé ọsọ kó ní tẹ̀lé súnà wọn á kàn tẹ̀lé alukur'an ní ìwà alukur'an náà ní bọ sọ̀rọ̀ yìí wàmà àtẹkùn rọsúlù fọkùdù wàmà nàdàkùn ànkù fẹntẹw lè jẹba. torí rẹ̀ ngbàtí. عبد الله بن مسعود رضي الله عنه قال الله لعن الواصلة والمستوصلة والنامصة والمتنمصة والواشمة والمستوشمة والمتفلجات للحسن ọlọ́nlànà àlùwàsílẹ̀ abánifirunkunrun wàlùmọ̀fọ̀sílẹ̀ àtẹni tó tọrọ kíkọ́ bọ̀ firunkunrun bákan náà àlùwàsímẹ̀ wàlùmọ̀tẹ̀ọ̀símẹ̀ abánifira àtẹni tó tọrọ kíkọ́ bọ̀ fira tàtú wọn ṣe yẹn bẹ́ẹ̀ náà ni là tẹ̀ ń bákan náà anánisọ wọn mọtẹlẹ nífọ abánigbé irun pínpéjú àtẹnitọ tọrọ kọ bọ síbẹ wọn mọtẹlẹ lẹjẹ àti lẹlẹsù àtàwọn obìnrin tó ṣe wípé wọn máa ń pẹ eyín ọkàn wọn kó péjì kó péjì àdàmẹjì nítorí oge torí kí wọn lè bá rẹwà. Ibn Mas'ud wa ń sọ fún àwọn ẹni tí ń bá sọ̀rọ̀ kò sẹ́yìn ò nínú àkùránì ni wọ́n ní ah, àwọn ò ráyà tó sọ gbogbo eléyìí nínú àkùránì ah, ṣe kí àkùránì láti bẹ̀rẹ̀ rẹ̀ dókun wọn la ké láì ah, ní iye gbà àbárò àyà ìpàdé oníjọba ẹgbẹ́ ẹ bá kà dáadáa ẹ bá bá àyà ìpàdé mẹ́ ṣe káwọn máa atakùn rọ̀sọ́lù fọ̀kọ̀dọ̀ wọ́n máa nà ha kùn máa ń bù adúgbò ẹgbẹ́ lọ gbọ̀ndánù gbogbo tó bá ti kọ̀ fún yín kọ́ ẹ̀ jìnnà sí. eléyìí túmọ̀ sí pé ọ̀rọ̀ tánàbì sallallahu alaihi wasallam ń bá wa sọ títẹ̀ láti tó wà nù rẹ̀ òfin tó dé kò yàtọ̀ sófin tó dé títẹ̀ láti ìdọ́wánú al-Qur'an tìrẹ̀ láti sọ pé àwọn àtẹ̀lé kìtàbù wa sunnah kò túmọ̀ sí wípé kátó dìgbà àtẹ̀lé súnà ó dìgbà tá a bá tó rí dájọ́ nínú àlùkìtà agbọ́dọ̀ kó ilé ìwé dáadáa o. gbèsè pé ńgbà tó bá wá dájọ́ nǹkan tẹ̀ ń wá kí ni dájọ́ ọlọ́run nípa rẹ̀ lọ sínú alukur'an tẹ́ ẹ̀ bá tó rí nínú alukur'an ló tó wá kan súnà àmọ́ wá ní méjèèjì àti táì. torí pé tá a bá ti rí dájọ́ rẹ̀ nínú alukur'an alihamdulilayi tá a bá rí nínú súnà alihamdulilayi. torí ẹ̀ anábì sallallahu alaihi wa sallam ó ní ó kú fẹ́rẹ̀ tí ò jẹun yóò bára kàtà kọ́ yọjú tí wọ́n máa jókòó fẹ̀yìn ti rọ̀gbọ̀kú tí wọ́n máa wá sọ ike ń tẹ́ bá bá nínú Al-Qur'ani ní kẹ́ ǹjẹ́ ẹ̀ bá ti rí náà kúránì ẹ̀ gbọ́dọ̀ fi ti tẹ́. Ànábì sọ ní ọ̀sẹ̀lẹ̀ fún alọ́jọ́ wa tó ti tẹ̀lẹ̀ tí ti tẹ̀lẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ̀rí bá kan ń tún Sọ irun wọn náà wà ní Nàìjíríà ń bí. Ẹ̀rí táwọn Haúsá wọ́n wà náà àwọn Gbogbo olú wọn wà ńlẹ̀ yìí wọ́n wà ń bẹ̀. Wọ́n máa gbọ́ in kala kaatu wà àwọn kùránì yóò ní ẹ àwọn ìtẹ̀lé ìjọba wa nù súnà àwọn amọ kókòónú kókòónú dídìrín wọn ti fẹ́ sílọ̀ bóòlù tẹ̀sí fẹ́ jẹ́ mùsùlùmí gan tó bá sọ pé kùránì lásán ló fẹ́ tẹ̀lé onítẹ̀lé súnà sọmọ ike ọlọ́ni afẹ́tukùnmí nù nàbí báwọ̀ kìtàbí wọ́n ti fòrò nàbí báwọ̀. فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون báwo lẹ́sìn gba pákan nínú alukurani gbọ́ tẹ́sà ìgbàgbọ́ sápá ẹ mọ̀ pé ìyá tí ń dọ́jọ́ ni tó bá serú rẹ̀ ni ìyá tó le koko ìyá tó le koko ní ọ̀dẹ̀rù wọn tó bá ti jọ́ pé nàìjíríà ní ilé ayé ń bí ọlọ́wọ́ dojú ti wọn xeziyan ìlhayà ti dùn tó bá di lọ́la sí ìdàkìyàmọ̀ ó di àtò lè koko torí pé ọlọ́wọ́ bá fọ́nú fọ́ra ní pàǹtẹ́ǹtì báwo ló ti gba pákan gbọ́ tó sá ìgbàgbọ́ sápá anabi sallallahu alaihi wasallam nígbà tí irú ọ̀jẹun ọ̀jẹun yóò bára kàdà abẹ̀yìntì fara rọ̀gbọ̀kú tí máa ń sọ fún yín pé njẹ́ bá bá náà alukurani ní kẹtẹ̀lé níjọba sí náà alukurani ẹ má wulẹ̀ kọ́ bí ara sí ẹ gbọ́dọ̀ dárú wọn lóhùn alẹ́ ẹni òbí tó kọ̀rọ̀ ẹ̀rẹ̀ wọ́n mi ti tilẹ̀ wò má. rọwọ́ fún mi máa mú ahmed ẹ tẹ́tí ẹ gbọ́ ọlọ́run fún mi náà alukurani ó sì tún fún mi rú rẹ̀ pẹ̀lú ẹ̀. èwo ni irú alukurani sunna anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam. وما آتاكم الرسول فخذوا الرسول بالتعريف النبي محمد صلى الله عليه وسلم ربنا تبا مواقية وفاو وما نهاكم عنه فانتهوا ربنا نبي باتي قفية جناسيون تبا بسوري tọ́ba tẹ́yìn máa mọ̀ pé ọ̀fẹ́ sórí rẹ̀ sáà nàbì mú ọ̀rọ̀ ike ọdígbà tí a bá tó wo ìdájọ́ nínú àkùránì tá a bá rí láti lọ sínú súnà àti gidigidi ni torí nínú wíwá ìdájọ́ náà nípa àwọn nǹkan tá a máa ń ṣe rìsáàtì lé lórí a máa wá ní àkùránì a máa wá ní súnà àti táì nítorí hadith kan wà tẹ́jẹ́ hadith Mu'adh ibn Jabal radiyallahu anhu ilé ìtọ́kùnrin ọmọ vincent pàápàá jùlọ nínú ilmi usul al-fiqh lórí ìjọba fẹ́ wá ìdájọ́ òfin ṣẹ̀ríyà nípa nǹkan kan á kọ́kọ́ wá lọ sínú al-Qur'an nìyẹn dábàá wá nínú alukur'an àwa wà lọ sínú asúnà dábàá nínú súnà gbà náà ló tó wá kan ká lo làákà ìwà yìí wọn máa ń fàdí ti mọ̀ádì yìí sẹ́yìn ike ìgbàdá nàbì sallallahu alaihi wasallam tọrọ mọ̀ádì lọ sílẹ̀ Yemen wọn wá ń ṣèdánwò wọn ní kí lọ́mọ ti ṣèdájọ́ tó bá dán torí wọn rán ní olùmọ̀ adájọ́ olùkọ́ni lẹ́sìn olùsíwájú ẹni tẹ̀sán wọn á ń tún rẹ ní ìsìn kí ló máa fi ṣèdájọ́ tó bá dùn ó ní kitabullah fẹ́yìn lẹ́mí tó ti ṣe kitabillah tó bá rí dájọ́ tó ń fẹ́ nu alukur'an nìkan ó ní bàbí sunnati rasulillah. ajá pé màá wà lọ sínú súnà sẹ́rí pé wọ́n tó wọ́n Quran ni first followed by súnà nígbà tá a bá tó rí táwọn aná Quran pé gbà náà láti lọ sí ni yìí látàrí àdéjì tọ wọ́n ní tí ọba wa rí nínú súnà náà kọ wọn á lọ sọ yìí pé àjẹsẹ ìdúró màá gbìyànjú màá gbìyànjú màá ronú mi ìnífẹ̀yìn màá màá gbìyànjú láti rí i pé mo rí nǹkan kan mú wa nínú ròrí mi mi nífẹ̀yìn mi ní sọ̀rọ̀ alẹ̀ màá rí i pé mo wá àdájọ́ kan fún náà. wọn alánàbí wa sọ yìí pé alhamdulilayi alladhi waffaqa rasúlà rasúlillah ila ma yurdi rasulullah ọpẹ́ ní fọlọ́ tó fi ránṣẹ́ ànábì muhammed sallallahu alaihi wasallam tó fi mànà lọ sí dèntì ànábì sallallahu alaihi wasallam tó yọ́nú sí. àdìdì yẹn tí wàá kí lọ́ọ́ fi ń sẹ̀rí láti sọ pé tábà wá dájọ́ alukur'an láàkọ́ wò tábà rí náà alukur'an ló tó kọ súnà àdìsí yẹn ò tó fi sẹ̀rí bẹ́ẹ̀ torí pé kọ̀ kọfẹ́ sẹ́rìn lẹ̀ kọfẹ́ sẹ́rìn lẹ̀ àdìyẹ tó ń bàyì láti mọ̀ pé àdìyẹ tó bàyì á lè fi ṣe ẹ̀rí torí ẹ̀ ń tọ́dọ̀gba ni pé alukur'an ọ̀dọ̀ àgbẹ̀bí sunna nípa ntí méjèèjì ń tọ́ka sí lóhùn. wáyé o àgbáyé àwọn èèyàn kan tó ní pé gbogbo àtẹ́tí bá ti lè wá nù alukur'an. ìtumọ̀ rẹ̀ ní kọ́ran yìí yàtọ̀ sí gbogbo àṣẹ tó bá ti wá nù hadith nínú súnà ìtumọ̀ rẹ̀ ní pé kìí sọ̀ràn yìí torí ẹ̀ lẹ́sìn rọ́pọ̀lọpọ̀ tó wọn ebi súnà ni ebi súnà lásán ni la ilaha illallah súnà ni lásán lẹ́nu ẹ̀ súnà wọn yàtọ̀ síra wọn nípa àwọn àdájọ́ tó máa أتبا فيها الأحكام التكليفية خمسة أو في سبتي في قالوا لله سبحان الله معهم واجب مندوب مباح حرام مكروه هذا ما رأيي بقوة للرين القرآن بقوة للرين السنة القرآن اللي مدى جواب kọjá sọ́nà kọjá sọ́nà ẹni nǹkan o lè mú dájọ́ wá kọjá sí pé nǹkan yẹn sọ́nà ni kì í sọ̀ràn yẹn sì lè mú dájọ́ wá kọjá sí pé nǹkan yẹn kọ́ mùbá ṣíṣe rẹ̀ àtàìṣe rẹ̀ ọ̀dọ́gba sì tún lè mú dájọ́ pé bẹ́ẹ̀ gangan gangan ni sunna anabi sallallahu alayhi wa sallam ọba akẹ́kọ̀ọ́ kò lè yé so ṣùgbọ́n dá ti rọ sáwọn èèyàn lórí látàrí pé wọn kúkú gbẹ́sìn yìí náà láti pilẹ̀ wọn sábà ti pín kan wà nù Al-Qur'ani sọ̀rọ̀ yìí iná láti rẹ nìkan tí wọn sọ pé ebi sunna náà sunna lọ sọ bẹ́ẹ̀ tó bá tó haram. dídá sí ọ̀ràn yẹn ni tẹ̀sí pé súnà ló mú wa tẹ̀lé agbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn wa kéka sí káka máa sọ̀rọ̀ lásán yàrá kékeré tí gbogbo yẹn ló lè tú ẹ́ńjìnì mọ́tò téèyàn bá kọ́ ń parí ó nígbà kan bọ́ tú ẹ́ńjìnì mẹ́ṣíìnì gan ká tó tó mọ́tò wọ́n bá bàbá bọ́ méjì pé wàá lẹ́sìn tí wàá di pé dájà ti ẹran náà ni ọkàn máa sọ ń parí téèyàn máa ń parí ọkàn máa bẹ̀sẹ̀ jẹ́ lásán. torí àwọn máa ń ta kùmọ̀ rọ̀sọ́ọ̀lù fọ́kùnbù wọ́n máa ń ta kùmọ̀ àìbù fẹ̀ǹtà gbogbo tó dáná ní bámu wá fún yẹn gbà gbogbo tó bá kọ̀ fún yẹn jìnnà sí lẹ́ ń gbọ́ yẹn ẹ̀yin tẹ́ máa fi lànà ànábì ráàlì lẹ́ ń gbọ́ yẹn ẹ̀yin tẹ́ tẹ́ ka lànà ànábì kún kankan lẹ́ gbọ́ yẹn ọ̀ràn yẹn kò mójútó dáná fi mú wa ọ̀ràn yẹn kò jìnnà sí dáná fi bá ní kẹ́ jìnnà sí ọlọ́run sọ pé wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha anábì sọ̀rọ̀ fẹ́nu ọ̀rọ̀ rẹ̀ tara fẹ́nu wá gbogbo ọ̀rọ̀ tí máa ń bá yín sọ iṣẹ́ tá a fi ránṣẹ́ sí ní fi ń bá yín sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tí máa ń bá yín sọ ń pẹ̀ sí kìí sì fẹ́nu ẹ̀ iṣẹ́ tá a fi ránṣẹ́ sí ní fi ń bá yín sọ̀rọ̀ eléyìí túmọ̀ sí pé àwọn ọ̀rọ̀ tí òun ló ní gbólóhùn rẹ̀ ọ̀dọ̀ ọlọ́ọ̀ni túmọ̀ rẹ̀ ti wá. ta ló ní gbólóhùn ọ̀rọ̀ tá à ń sọlọ anabi sallallahu alaihi wasallam ọ̀dọ̀ ọ̀dáni ti wá Allahu Rabbul yàtọ̀ sí wọ àtọ̀rọ̀ àti túmọ̀ rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ náà ló ti wá náà lòún rò ló ń sọ àmọ́ náà lọ́dọ̀ ọ̀rọ̀ àmọ́ ìyẹn pọlọ ti wá ìṣọ ọdà nàbì wọ gẹ́gẹ́ bíi ta ìwọ lọ ń sọ pàápàá ìdínú tó ti jìyà lórí ọ̀rọ̀ rẹ̀ ìdínú tó náà ti kí ọ lórí ọ̀rọ̀ rẹ̀ torí wọ lọ màmá sọ ìwọ lọ ẹsà pé máa sọ ó rọ Ọlọ́run láti má sọ ó sì rọ Ọlọ́run láti sọ ìtọ sọ nítorí pé ọlágbára àti sọ ó sì lè tẹsà àti sọ àbíkọ má sọ. Ànábì na alaihi wasallam gbogbo ọ̀rọ̀ tí bá wa sọ̀kọ̀ tára jáde. ìdí ni tó fi kò sí àwàdà nìkan nínú tí máa ń bá wa sọ. ẹ bí tí wọ́n bá rò pé kankan bẹ nínú àti tó gbogbo àwa kúrú jù. kálukú máa ń nu ni àfi lẹ́yìn jẹ́ bó ti ṣe jẹ́ bẹ́ẹ̀. wọ́n máa yẹn tó kọ́ ànil hawa in huwa illa wahyu yuha. ṣé nípa gbogbo nǹkan náà ni àbí nípa àwọn nǹkan kan pàtó ní sáà bá tó kó dídé jókòó sọ̀rọ̀ panama dùbúlẹ̀ kẹ́yìnlélẹ̀ tí gbogbo ẹ̀ náà lọ́lọ́run ti wá. sọ́dọ̀ ọlọ́run gbogbo eléyìí náà ti wá wọ́n ní tó bá ní í ṣe pẹ̀lú ẹ̀sìn ọ̀dọ̀ ọlọ́run ló ti wá ẹ̀dọ́ wa ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ bẹ́ẹ̀sì ṣe máa ṣe nínú ìgbésí ayé yìí ó ṣe é ṣe ó jẹ́ pé ìyànjú ànábì sallallahu alaihi wasallam kí èsì wáyé kí ẹ bẹ̀rẹ̀ sí ní ìjọ tó ń lọ sójú ogun bàdà ànábì wa ń wá ibi táwọn dùn ó wá níbi táwọn dùn ó nù ọ̀kan náà àwọn sàhábà ẹ máa wo bá àwọn sàhábà ti lẹ́kọ̀ọ́ tó wọn ni tó níbi tí ẹni bá dúró yìí ṣé wáhàyí ọlọ́ọ̀ni lọ́ọ́ fi pa yín láti ẹ̀dọ́ ká dúró bì àbí ètè téèyàn máa dá lójú ogun ló mú yín sọ pé ká dúró bì anábì ni kìí ṣe wáhàyí o ètè ogun ni mo rò pé bí ni ó pè wájú tàbí wá ní tó bá jẹ́ pé ètè ogun ni kìí ṣe bí ìlọ dúró ibi tó yẹ ká dúró nítòsí ibi tó mi wà torí tó gun bá di pé ọfọdún pọ̀ tán tó gbẹ bá ń gbẹ wá àwa lọ yẹ ká wà nítòsí omi tó bá jẹ́ pọ́wọ́ ọ̀tá wa lómi lọ bọ́ sí kò ní rọ̀ wá láti mú mi òǹgbẹ ní ọ̀pá wa kú ànábì sì gbà sí wọn lẹ́nu torí kékeré ṣe wáyé bẹ́ẹ̀ náà ní dọ́kàn ọba àwọn èèyàn pàdé wọ́n ti gun gídẹ́bí nù wọ́n wá ń so igi láàrin akọ àti abogi dẹ́bìnù wọ́n ń gbé wọn gunra wọn wọ́n mú ẹ̀fun tó wà lára akọ wọ́n kù sára abo bánàbí ti wá rí sallallahu alaihi wasallam tóra nàbí òrí kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ rí láyé ó ti wá rí sáńsì báyìí náà ni kí ló dé kí ló dé náà wọ́n kọ́ sọ̀kalẹ̀. sẹ́mi pé èyàn ti ní bẹ́ẹ̀ sórí ibú wọ́n máa ta fún rọ̀ṣúlù ọ̀kọ̀bó wọ́n máa nà á fún àánú dáńtọ̀ wọ́n yà rọra sọ̀kalẹ̀ jẹ́jẹ́. nígbà tó di pé àǹfààní oko yọjú lẹ́bí lọ́dún náà kò bá tó dáadáa gbogbo ẹ̀rí mísímísímísímísí báyìí wọn á gbé wa bá nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àti sẹ́lẹ̀ àtẹ̀sẹ̀jáde dẹ́bí nù kìtìyìn ni ẹ bá a tọ̀ wò báyìí nàbí ṣe wá mú dẹ́bí nù torí lọ́rin kí ló ní ti dẹ́bí nù rí báyìí lọ́dún yìí wọ́n ní à ṣé ẹ gbàgbé ń jọ sí <laughs> tá à ń ṣe tá à ń gbé akọ́gun abo gbogbo nǹkan experience ní láyé experience tá à ń gbé akọ́gun abo tẹ́lẹ̀ ò lè máa fojú di àwọn èèyàn sọ̀rọ̀ kí sẹ́ mẹ́kọ̀ọ́ ni wọ́n mọ̀ o lè fojú di káfíńtà wọn fi ṣe káfíńtà lọ mọ o lè fojú di bíríkìlìyà ìṣe ọwọ́ lọ mọ o lè fojú di ọmọ tó mọ̀ ìwé lọ mọ o lè fojú di ọmọ tó tó mọ kíw wọn rò pé yé wa wọn bá iye tí wọn mọ náà lọ mọ kò túmọ̀ sí pé tó bá jẹ́ pé orí rẹ ọwọ́ agbárí nínú nǹkan tó ń ṣe àwọn yòókù wa gọ̀ láyé nù kò túmọ̀ síbẹ̀ o yẹ lọ́ ìbọn kálukú pẹ̀lú fíòmù tiẹ̀. tó ó ní sẹ́yìn rántí ń dọ́sí káàntó igi láàrin akọ àtàkùn dẹ̀bí nù ẹni àsọ̀kalẹ̀ ìwò lérékéré àti sọ̀kalẹ̀ ní kàmáńkíá. ìdí nù ti dẹ̀bí nù fi kó ti rí lọ́dún yẹn. ẹ bá ti ṣàlàyé ń dọ́nà wọn ni tó tó kí n sì mẹ́tẹ̀ẹ́ kó ànábìlì yẹn bá ṣe kí ni fàǹfà ẹ̀rọ ni antum àlẹ́mu bí òmùrì dùnìyàkùn minni ẹ̀yin lẹ́ mọ ọ̀nà tẹ́ máa gbé ọ̀rọ̀ gbèsè ayé yín gbà jù mí lọ. ọ̀rọ̀ pé yẹ wa ẹ̀yin lẹ́ mọ gbèsè ayé yín gbà lọ. therefore anabi ọ̀wà concern pẹ̀lú káwá sí pé whenever pé bá ti rú àmàlà ọbẹ̀ gbẹ̀gì lọ́dà kẹfì jẹ́ ọba àtẹ̀fọ́ jẹ́ ọba àtẹ̀fọ́sí jẹ́ ọba àtìlúrú jẹ́ ọbẹ̀ ọba àlìjẹ́nà ọba àtìlúwé bí jẹ́ wàhálà ìwọlọ́mù mo rò pé yé wa ẹnìkan abẹ ẹlẹ́kùn oníbèrè ṣé díẹ̀ bá ruka ẹ tọ́ adá bí òbí lúrú jẹ bọ́lọ́mù ọba ọba àti máa rún mi jẹ lọ́kàn ẹ tó gbogbo orú eléyìí wò sí tó kà wá pẹ̀lú ẹ ẹ ọbẹ̀ dá gbogbo dé tomato ní ká kú lọ ní àbí mẹsìnì ọ̀n kú tó rìn lọ kí lọ pẹ̀ mọ́ torí pé eléyìí ọ̀rọ̀ gbèsè ayé yìí ni ọ̀rọ̀ gbèsè ayé ni ẹ láti fún bá mi máa wọ̀ káyé ní àbí dàńsíkì ètò bá rí ọwọ́ láti bọ owó rẹ wọ́n ti wọ́sọ obìnrin wọ́n ti wọ́sọ sífì òwò hàn tààrà tó torí ẹ̀ ẹlẹ́yìn ló mú amọ̀ pé ọ̀wá túmọ̀ sí pé ẹ̀yin lẹ́ mọ̀ nípa ọ̀rọ̀ gbèsè ayé jù mí lọ ọgbẹ́ ẹnu àti tọ́takùtọ̀ lọ́hùn túmọ̀ sí bẹ́ẹ̀ yẹn o ẹ máa fọwọ́ sí jẹun torí ọ̀rọ̀ ilé ayé rẹ ni ẹ máa dẹmọkírésì torí ọ̀rọ̀ ilé ayé yín ni dẹmọkírésì dẹmọkírésì nìyẹn because níjọba àwọn èèyàn fọwọ́ àwọn èèyàn fáwọn èèyàn gbọ́dọ̀ á fi tọ́lọ́ wọ́n dà mí bí omi wọ́wọ́ bí omi wẹ́wọ́ wọ́n náà wọ́n ń kàmpé fún democracy ó dájú pé ògbádùn ògbádùn nítorí pé gbogbo ètò ìsẹ́yìn à ọlọ́mọdé òkú lórí ẹ̀ tùbá lọ kú lórí ẹ̀ tọ̀wọ̀n pé nítorí ìsẹ́yìn nìsín ọ̀n sọ wípé ìdájọ́ tèèyàn dáa ju ti ọlọ́ọ̀hún lọ ọlọ́dà kò má jà sórí ibù torí ẹ kò túmọ̀ sí bẹ́ẹ̀ tí ọ̀ gbogbo nǹkan lẹ̀ dá sí ṣùgbọ́n àwọn títì kan wà lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n fi fún un torí ànábì wa sọ̀rọ̀ fẹ́ nù iṣẹ́ tọ́lọ̀ ń bá fi ránṣẹ́ ṣùgbọ́n àwọn nǹkan ẹ̀ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tó jáde lábẹ́ pé ó súnmọ́ pé ọ̀rọ̀ inú rẹ̀ lọ́sọ̀ kìí ṣe wá inú bí ọ̀rọ̀ kan nínú usul al-fiqh táǹpẹ̀ ní ijtihadatur rasul sallallahu alayhi wa sallam.

ọlọ́run ọba tún ṣe pé kò sí dédé tàbí òye wa gẹ́gẹ́ bí abẹ́sẹ́ wọ́tẹ́wọ́lì ẹ̀ǹjẹ́ ọ̀hún ẹ̀ẹ́m وما يدريك لعله يذكر أو يذكر فتنفعه الذكرى يعني لا نبي pé abọ́jú kan wá pé sàlàyé ẹ̀sìn fún mi síwọ́n lọ́wọ́ sàn aláwọn ọ̀gá kẹfìrí táwọn bá ti gbàgbọ́ gbogbo yẹn ni wọ́n gbàgbọ́ yá dààmú fún wa ọlọ́run abá wí gbá títí nù. tílẹ̀ ìbáyé wa jàmá wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha. tílẹ̀ ìlọ́yẹ̀ ká tẹ̀lé ni àbáwá tá a máa fẹnu wa rọ̀. nánà ìlọ́yẹ̀ ká tẹ̀lé ni àbí wọ́n tó pé ọ̀rọ̀ fẹ́nu rẹ̀ lọ́ sọ. sọ ìdí nìjọ́ fi jẹ́ pé gbogbo ẹni tó bá gbọ́n ìlànà anábìsọ̀rọ̀ lọ́wọ́ àìsàn làmì ọ̀tẹ̀lẹ̀ ìlànà anábì sallallahu alaihi wasallam ní ọ̀tẹ̀. ẹ sì rí kẹ́ni tó ṣìnà tàdédé ṣìnà láyé nì ló kọ́ kó ní islam dá. àbí nígbà tó wípé ká anábì ọ̀já mọ̀ kankan náà. ẹ̀rọ kí tíyàn bá ti ṣe súnà kí ló ṣe. kí ó ṣe bí dáa ni. òní tànábì ọ̀gbọ́n láàmú. ìrẹ́yìn náà láwọn ṣéwù kan láwọn lè máàmù kan. kí á làwọn já mọ́ gan náà à ń sọ̀rọ̀ anabi sọlọ́lá àzẹ́nà ó ń sọ̀rọ̀ kó oníṣẹ́wù kan ká níṣẹ́wù ni ó ń sọ̀rọ̀ kó onílé máwù ká nílé máwù náà. sọ amẹ́tẹ́tẹ́ bá ti mọ̀ ike àwọn olókè mi lẹ́yìn sẹ́mà anabi sọlọ́lá àzẹ́nà la gbọ́dọ̀ tẹ̀lé tẹ ẹ̀rí kí gbogbo mùsùlùmí ọ̀kọ̀ọ̀kọ̀ sọ̀kan bídà òní ráyè tó kù láàánú àná dọ́gbọ̀ dáhùn kan sọ mọ́sálásí kan lẹ́yìn sọ láti kan ó yàtọ̀ sí táwọn míì sọ mọ́sálásí mi torí kálukú ń kọ̀nsídà tí lè má mú rẹ kọ́ ni ọ̀ kọ̀nsídà tí ànábì kọ́ mùsùlùmí wọn á mọ̀ báyà lè má mú kọ́ láti kàtàkàtà pọ̀ síjọ́ gbèndé lè má alákòóbá tí ìsálámù ìwọ jàmáà náà akóbára wọn iye ara wọn. وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى náà ló ti jẹ́ gbọ́rọ̀ ànábì sallallahu alaihi wasallam ààyè tó wà ga púpọ̀ ààyè tó wà ga púpọ̀. ó tilẹ̀ jẹ́ pé ṣẹ̀ríà kò sọ fún akíkẹ́bà káàdì kẹsàlùwálá kẹ́bà kẹsàlùwálá sọ pé kẹsàn-án ló alánàdá kẹtó kí àlùkùrá ní bá tún tọ́ fẹ́ kí wà lórí rẹ̀ tòsí sí jánábà lára rẹ̀ lọ́dún ọ̀gbọ́dọ̀ kí àlùkùrá ní láì sí nù mara wà á lè yẹ mẹsàn àlùkùrá ẹ̀ná ẹ̀ná kólùmọ̀kọ̀ ọ̀hìrì bẹ́ẹ̀ ni kò ọ̀gbọ́dọ̀ fọ́kọ̀ àlùkùrá náà gbogbo ẹ̀ tó bá mọ́ wọ́n ní gbẹ́sẹ̀rẹ̀ àdìsí lọ láì jẹ́ pé ọlálùwàlù. o ti lè gé àbí ìtọ́ lè kà láì lálọ́ ṣùgbọ́n ìmáàmù wa Malik rahimahullah rábẹ́ jáde lọ fún àwọn èèyàn lẹ́kọ̀ọ́ nínú súnà anábì sallallahu alaihi wasallam yọ wẹ́wù tí ó ro dẹ́dẹ́dẹ́ ni àfi bí ìgbà tó ti pọ́jọ́ ọdún lónìí àfi bí ẹni tí ń lọ gbéyàwó. èwo ni òtó bẹ́ẹ̀ tí ó jù bẹ́ẹ̀ lọ ọ̀fẹ́ kọ̀rọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam sáwọn èèyàn létí ó sọ fún ọ̀rẹ́ dáadáa ó ti sàlù àlá dáadáa tọmọ akadé lọ́dún pé òfin kan ọ̀sọ́ púpọ̀ sàlù àlá nítorí pé ọ̀fẹ́ kàdé sí amánu kó òun fún súnà anabi sallallahu alayhi wa sallam lọ́wọ́ rẹ̀ tọmọ akadé sí yẹn kò sí gbàgbáyé kọ́ máa ka àdéhùn kẹ́nìkan fún òun sókè àfikún ní kó lè jáde ẹ̀rì ni ọ̀rọ̀ ànábì náà láàmú ọ̀sà ẹlòmíì ọmọ bọ́ọ̀lù rẹ̀ sọ̀rọ̀ ní ẹ máa tètè I don't care ẹ̀ka àtọ́ mọ yìí wọ́n ti lọ lẹ́nìkan bá tètè sọ̀rọ̀ ní hálùkọ ìmáàmù máàlì títí ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ tí ń ká déèdì wọ́n lè jáde. ìgbọ́n náà sọ ayọ̀ lẹ́dínà àmì ládùúgbò àwọn àtúwádùúgbò. وخصوص النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض ان تحبط اعمالكم وانتم لا تشعرون ايه يقول المفروض يسكي اليوم عن النبي صلى الله عليه وسلم بس يقول ما قال يبارى بسر بس ما قال يبارى يسر كما باب بارى يسجل وما ينطق عن الهوى in huwa illa wahyu yuha sani bí wàá sọ̀rọ̀ kan tí wọn kò sí bẹ́ẹ̀ sí ni sí bẹ́ẹ̀ sí ni ìmánì yóò ṣe déédéé nù bẹ́ẹ̀ ni agbó àgbàgbọ́ ni wọn gbọ́dọ̀ máa yiri rẹ̀ wò nítorí pé kìí sì fi ẹnu rẹ̀ ní sọ nítorí òfin ránṣẹ́ sí ní sọ. bẹ́ẹ̀ bí ti sọ fún wa pé ajá tó dúdú ṣètọ́ni ni bẹ́ẹ̀ ni ṣètọ́ni ni gbogbo ajá tó dúdú birikiti mọ̀lẹ́kẹ̀ wọlé tí ajá bá wà tí fọ́tò bá wà tá a gbó tí wọ́n tí wọ́n lù kankankankan bá wà bẹ́ẹ̀ ni àníbi láti máa ronú pa rẹ̀ ronú pa kí ni wọ́n bá ti ronú pé lẹ́yìn tí ni tí kó túmọ̀ sí pé nǹkan sọpọlọ ẹ̀ torí pọ́lọ́wọ́n bá ló fi máa kì í sí yẹn. bákan ọlọ́run sọ pé qul in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhbibkum Allah wa yaghfir lakum dhunubakum wallahu ghafurur rahim. sọ fún wa pé tẹ̀ máa ń fanu dànù sọ pé ẹ nífẹ̀ẹ́ ọlọ́ bẹ́ẹ̀ làwọn kan máa ń pa àwọn nífẹ̀ẹ́ ọlọ́ ọlọ́run afá mi lẹ̀ láti mọ̀ pé nífẹ̀ẹ́ ọlọ́ tẹtẹlí tèmi ànábì sallallahu alaihi wasallam tẹ bá tẹtẹlí tèmi ànábì ẹjọ́ jámì táàfin mọ̀ pé nífẹ̀ẹ́ ọlọ́run lóòótọ́. sẹ́yìn bá ti wá sí bẹ́ẹ̀ tẹ́ ẹ nífẹ̀ẹ́ ọlọ́run tẹ́ ẹ tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀sìn tó lọ́wọ́ bó fi san ni pé ọlọ́run ọba gan nífẹ̀ẹ́ yìí yóò ti ṣàforíjì ẹ̀ṣẹ̀ fún mi. ajá ike gbogbo ẹni tó bá ń tẹ̀lé nàbì sallallahu alaihi wa àmì kó nífẹ̀ẹ́ ọlọ́run ẹni tí bá tẹ̀lé nàbì kọ́ àmì pé kò nífẹ̀ẹ́ ọlọ́run ọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ẹ̀ríkẹ́ hmm, àmì ńlá ni tó ti bá ní lẹ́rù jọjọ gbogbo ẹni tẹ́ bá kiri tí ìtẹ́lẹ̀ tí anabi sallallahu alayhi wa sallam àmì kékeré kékeré kò ní ìfọ̀lọ́ gbogbo ẹni tẹ́ bá kiri tí ìtẹ́lẹ̀ tí anabi sallallahu alayhi wa sallam àmì kékeré àmì kó ní ìfọ̀lọ́. oníkàlùkù wa náà ni ó ti máa fẹ́ kápò nífẹ̀ẹ́ lọ sọ́ọ̀tì tẹ̀lé tàbí muhammed sọ̀rọ̀ bá kéèmà èmi mọ́lẹ́ mọ́lìdì tẹ̀sí eléyìí àmì pé ẹ̀mọ̀ fẹ́ràn ànábì ni tora dada lẹ ní o sì ti sọ fún kákéké ni ká jìnnà ka din naa sa dada lẹ. wà iyyakum wà muhdathatil umur fa inna kulla muhdathatin bid'ah. وكل بدعة ضلالة وكل ضلالة في النار وإياكم إكرام بدل أربعة الصرا الصرا وقوة دلالة لغاية فإن كل محدثة بدعة تريد دلالة وقوة كوميدي دلالة وكل بدعة ضلالة وقوة دلالة أنه وكل ضلالة في النار وقبان كما ينونان إما أسبدا إما جاوي سوبي تولي رو تولي رو سنة بلة ẹtẹlẹ súnà mbẹlẹ ẹkpaláyìn ẹ máa gbé bídíà ẹ máa gbé níyì àwọn àríjà ní bídíà wọn pọ̀ láyé bàjẹ́ dandan ni kẹ́ pàtì kẹ́ bá fẹ́ sórí rẹ̀ eléyìí ò túmọ̀ sí kò fẹ́ràn ànábì o àwọn awitọ̀ á ní ẹ wọ́n sọ pé ọ̀fẹ́ràn ànábì níwọ̀n tó yẹ pé ó ní iye tó máa ná láti ṣe mọ́lídà ànábì lọ́dọọdún ẹgbọ́rọ̀ ẹgbẹ́ alánàdánù aláìmẹ̀ẹ́tì kan eléyìí náà lọ́lọ́run fi ràn tó bá pọ́lọ́ náà ló ń ká máa ṣe eléyìí náà yóò ní í ṣe mélòó ló ń ṣe nínú tọ́lọ́ ní sí yẹ̀yẹ́ náà sùn. ele jẹ́ bó ti ṣe torí di eléyìí gbèdé á ọgbọ́dọ̀ jìnnà sí i tó o fẹ́ wà lìjẹ̀nà ẹ̀yà tó o fẹ́ wà ẹnikẹ́ni ti lọ àpè amẹ̀dì náà ti lọ àmọ́ ara àwọn ẹ̀rí tó dá wa lójú tí ò sí èméjì nǹkan ebi dá ń sọ náà ọgbọ́rọ̀ tó wa lójú kọjá gbogbo torí ẹ̀ àwọ̀dọ̀ kí èsì léyìí o bẹ́ẹ̀ bá ti rí tẹ́nìkan máa ń tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam àmì kó nífẹ̀ẹ́ ọlọ́ bẹ́ẹ̀ bá ti rí tẹ́nìkan kórìíra tà nàbì sallallahu alaihi wasallam àti ìtẹ̀lé yóò tún máa sọ̀rọ̀ súnà láìda yóò tún máa bú ànàbì yóò tún máa bú ẹni tí ń tẹ̀lé tà nàbì àmì kíkọ̀ fẹ́ràn ọlọ́ ọ̀hán fẹ́ràn ọlọ́ àlùjánnà ta lọ́wọ́ wọ́n tán ara rẹ̀ jẹ irun wọn ti pọ̀ láwùjọ Yorùbá wa yìí ẹnì pé kò sí ní táwọn ẹbí sáwàdà kò sí ní tí wọn ẹbí ṣeré àlìjáná wọn wọn tún máa fi ṣeré pé iná ló wọ àwọn sẹ́ẹ̀ erédìí lè sọ ara rẹ o wọn bá ṣe àwọn akọ àwàdà àwọn àwàdà káwàdà máa máa tó bá fi ṣàwàdà àwọn ìfẹ́ ṣeré o ìfẹ́ sìn ṣàwàdà o nítorí kó a fẹ́ sóríire là ń fẹ́ ṣe Islam o àfẹ́ wọná láti tẹ̀lé ta nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. gbogbo ẹni omi ta nàbí sílẹ̀ tọkọ sí ìtẹ̀lé ọ̀daràn ni ọ̀daràn lásán ni òsì ní wù ọkàn pé ọlọ́dàn wọ́n hù ọ̀dàn wọ́n hù ọ̀dàn àwọn yẹn dájọ́ wà á ń dé àyè ó ti tó jọ mẹ́ta kàn sólù ẹ̀ lẹ́nu wọ́n sọ ọ́ lẹ́nu wọ́n sọ ọ́ lẹ́sẹ̀. ọ̀sán ìdíkọ́ lọ́wọ́ bá wá ní kí wọ́n sọ ọ́ sí náà tó kọ́ kó lò ọmọ ìjàkìlìmà sọ lò. ثم في سلسلة ذرعها سبعون ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم. تركك الله ni wọ́n ti wá jẹun sẹ́kẹ́sẹ́kẹ́ àádọ́rin ìgbà wọn ni gbogbo rẹ̀ lẹ́yìn náà gan ìgbàtọ́ náà bá ti sànù adáǹtẹ̀ islam yìí látàrí àánú tó ní tiwa ṣé islam gidi lọ́yẹ ká ṣe ní àbí ẹ̀tàjẹ́ islam gidi ni ó ọ̀nà ọmọdé ní ẹ̀fẹ́ bá ń tàn ọmọ tàn ra rẹ o tí wọ́n bá ń tàn ra wọn ìwọ́n má tàn ra rẹ o tí bá ń gbéra wọn gẹ̀ẹ́sì áyá má tàn rẹ o wọ́n ní bá ṣe ṣe láyé ni wọ́n ń ṣe lábàdúlẹ̀ ọ̀rọ̀ irọ́ gidi nìyẹn o irọ́ ìbá abilé kú sórí ìranù ọgbà eléyìí jẹba islamu gidi ni kẹsì ẹ má tẹ ara yín jẹ wọn pọ ń di ìranù òtúmọ̀ sí kí wọn náà darapọ̀ mọ́ wọn ti pọnù nánu wọn pọnù nábù ayà eléyìí jẹba tọ ọlọ́ni lọ́kọ́dúnkẹ́ ọ̀nàlẹ́kùn tó bá yẹ pé kọ́pì wà lọ́dọ̀ tìyín náà fi wá òkun. wọn ni wọn lọ kọ́ kánà náà lọ síbẹ̀ ni tọ kọfí tó wọn ń bí àtìsé wà mí tó bá pé bẹ́ẹ̀ náà tiẹ̀ náà á pa wá òyìn rẹ laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarju allaha wal yawmal akhira wa dhakara allaha kathira. ọlọ́ni àwòkọ́sẹ̀ rere ń bẹ fún yín o lára anabi wa muhammad. sallallahu alaihi wasallam gbogbo dáná bíi bá ń ṣe àti ń tọ́ka àti gbogbo ọ̀rọ̀ tí ń sọ àti ń tóri tí wọ́n ṣe tí ọkọ̀ fún wọn àti bí ṣe ń sáyé kan ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ fún wa torí rẹ̀ wọ́n ní ọlọ́run ọ̀dá dúró lórí ọ̀rọ̀ rẹ̀ lásán ọ̀dá dúró lórí ìṣe rẹ̀ ọ̀dájú olórí ìwà rẹ̀ gbogbo nǹkan pátá korongodo lẹ́kọ́ ń bẹ fún yín lára rẹ̀ lára anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam. tẹ́lẹ̀ la sọ pé tó bá yẹ kó o kẹ́kọ̀ọ́ débi kó o ma kó lànàbì máa rìn tó o rìn bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀mí pé mo fi ń kọ́ sí anabi sallallahu alayhi yóò dẹ́sì tó tún balada lé lórí tó o bá ti ń rí àǹfààní àti ma báwo la nàbì sallallahu alaihi wasallam ló máa ń sọ̀rọ̀ tí ìwọ náà wá ń sọ̀rọ̀ bí ṣe ń sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀mí pé mò ń wá àbùkọ́ ti rẹ̀ sallallahu alaihi wasallam lábẹ́ àyà yìí ó ti máa gba aládá kò fẹ́ sí nǹkan kan tó sẹ́kù mọ́ ó tún máa gba lórí gbogbo nǹkan yàtọ̀ bẹ́ẹ̀ mi dálẹ́ni náà ní ìsìn sáà pé torí bí ṣe ń ẹjẹ́ agbìyànjú ká wá mọ̀ nípa àtẹ̀sí ànábì sọ̀rọ̀ àti tóró náà lẹ́nìkan tá a gbọ́dọ̀ kọ́ sí tá a gbọ́dọ̀ títí tó yẹ tá a gbọ́dọ̀ kọ́ sí. òun lọ́lọ́run gbé kalẹ̀ fẹ́ máa kọ́ sí bẹ́ẹ̀ làwọn sọ̀hábà ti sè wọ́n máa kọ́ sí ànábì nínú gbogbo nǹkan torí wọ́n fi àìsàn lérò wọ́n ní bóun ni ìwà anábì sallallahu alaihi wasallam ẹ̀rù yìí fún wa. náà kí ni ìtaba fẹ́ mọ̀ wọn náà ìyàwó rẹ̀ láàbì. a kàn ra wọn fún wọn bá wa béèrè lọ́dọ̀ ìyàwó rẹ̀ ni. kó wọ́n rí. kí lẹ́ máa ń pa wọn táwọn mọ̀. ọkọ mi ta báwọn ni mọ̀. ọkọ mi ó dáa pọ̀ ṣùgbọ́n apẹ̀sán ní ọ̀rọ̀ àwọn èèyàn ní máa sọ ọkọ mi dá pọ̀ òórùn bà wọ́n jẹ́ wọ́n gbọ́dọ̀ ní kọ́lọ́ kọ́ mi ti sọ láti wọ́n ti máa ẹ̀ wá ti dé yọ máa harun sómi tọ́ especially lágbàá àti sọ láti lè ṣá ẹ̀rú ń bà mí kọ́ bọ́lá ọjọ́ pé mo náà fi kí lọ́kọ̀ọ́ ẹ̀ka sọ̀láàtì méjì yẹn lè bàjẹ́ fáwọn mọ̀nàfíkù. tọ́ wọ́n á fi àìsàn léèrè nípa àwọn anábì sọ̀rọ̀ lọ́wọ́ àṣẹ wọn ni gánà kòlókò kòrán kòrán kòrán ni wọ́n á sọ. gbogbo dọ́lọ̀ ní ká sí náà fúnra ẹ̀rí kò ní ṣe ó là kọ́kọ́ ẹ̀dọ́kọ̀ sí. gbogbo dọ́lọ̀ ní apàtì ó là kọ́kọ́ ẹ̀dọ́kọ̀ pàtì. àwọn sọ̀hábà wọn máa wá òkọ́ta anábì sọ̀rọ̀ lọ́wọ́ àṣẹ ó lọ sí hajj hajj ẹ̀yọ̀kan ṣoṣo tá ànábì sí láyé rẹ̀ ìgbà tí wọ́n dé mikọ́t nítorí ìrẹ́lẹ̀ ìfẹ́ tí wọ́n ti gbé ìrọ̀ ẹ̀ mọ báwọn tó abẹ́ ti dání ṣe mọ ike ẹni tó tẹ̀ sí kíláàsì rí tẹ́lẹ̀ ọmọ ọ̀gá ah, ìta àti tó gbá náà ti wà lọ sí àjì ọkọ̀ tó lẹ́gbẹ̀ẹ́ kan lẹ́gbẹ̀ẹ́. Gbàtà dé mikọ́t ìyẹn ni ké gbogbo agbọ́n làwọn ti ṣe àjọ wọn ti ṣe pọ̀ ní. nínú dáhùn sọ pé kóso àní màná àti kàkùn ẹ̀kọ́ bẹ́ẹ̀ sì ṣe àjìyìn lọ́dọ̀ gẹ́gẹ́ bí ti sọ láti náà nígbè sọ ló kẹ́ máa rọ àìtúmọ̀ ní sọ. gbàtà dé kọ́ kẹ́ máa yẹ àtẹ́tẹ̀ lánàá ìyẹn pẹ̀lú lọ́nà gbọ́n hundred thousand táwọn tẹ́tẹ̀ lánàá bí tán lọ hajj mẹsàlásì mi kọ bó láti dàníyà bó kẹ́kẹ́ dàníyà kálukú kan ní lọ́kàn rẹ̀ ahramtu bima ahrama bihi rasul sallallahu alaihi wasallam irú dáná bá dà lánìyà ní àdínà lánìyà tèmi náà síkẹ̀ náà torí pé ànábìyí làwọn wá wò kọ́ sí. وبعد علانية وبعد حج إفراد وبعد تمتع وبعد قران حرمت بما أحرم به الرسول صلى الله عليه وسلم قال فوز يقول لنا وفوز أو بعد أن أرسل الحديدية وتتبني في البيت وأن ومكة مكة أي أن تقف هذا àjẹpẹ́ alátọ́nà mánu sọ̀rọ̀ wá àtúnlámàlá wọ́n wọ mọ́kà wọ́n sì gẹ̀rí wọ́n parí ìyẹn ni pé lọ́dún ìkọ́ ọdún ti ń bọ̀ àmọ́dún yìí láti ti tẹ̀ rẹ̀ lẹ̀. ànágbà wa fẹ́ kó yí àwọn sọ̀hábà pé àní lè wọ mọ́kà máa ń sábà ti wọ́tọ̀ ìhram kò sí bọ́ọ̀lẹ̀ ní ti bí aṣọ oníṣẹ́ wọ ní ti àbẹ́rẹ́ rí bẹ́ẹ̀ tó bá rí pátọ́tọ́ wò pé ọ wà lọ bọ́ lẹ́wọ̀ àwọ̀ àmọ́ tó bá rí pátọ́ ìhram lẹ́sán mọ́ra ìlọ́jì àti ìbúra yẹn ó tó bẹ̀ tọ́bọ̀ ṣáájú kó tó ti fẹ́tò ti torí rẹ̀ gbé wọn pẹ̀lẹ́ bá mọ̀ àyàfi tó bá jẹ́ pé ńgbà tí o fi gbé aṣọ ìhram wọ̀ tó wá dà níyàn lẹ́yìn rẹ̀ ọwọ́ á dá májẹ̀mú nínú àníyàn rẹ̀ yẹn فإن حبسني حابس فمحلي حيث حبستني والله أي بأمه tí a gbé kìdínà kan bá gbé kìdínà mi tí ò jẹ́ lè fi kàbà láti lọ sí iṣẹ́ ìjọsìn tí mo ti torí rẹ̀ gbé ìhìrámù ajẹ́ pé ibi tó bá ti fún mi má lè má lè lọ mọ́ ọ́n ibẹ̀ náà ni ti bọ́ ìrámù mílẹ̀ ìwọ nìkan ló lẹ́tọ̀ọ́ àti lè bọ́ ìrámù yẹn láì jẹ́ pọ́ ọ̀daràn kankan ṣùgbọ́n gbogbo èèyàn yóò kù tí ọba ti dá mẹ́jẹ̀mú yẹn so yóò ní láti pẹran kó tó lè bọ́ sọ ìrámù rẹ̀ yẹn nì yóò ti parí tọ àmọ́tẹ́ gbogbo èèyàn náà lọ́wọ́ atọ́ sí kọ́ máa dá mẹ́jẹ̀mú yẹn wọ́n ní rárá o kí ẹsẹ̀ gbogbo èèyàn lọ́tọ́ sí o tí ìbá ti pé ẹ̀rù ti ń bọ̀ ọ́ dájú ikú possibility ká mú ni má lè lọ kọ́ mú ọ má lè lọ ọba wa màá náà ló lè dá mẹ́jẹ̀mú àbí kó ti jẹ́ pé àárẹ̀ ń sọ àárẹ̀ tó ń wò kó lè mẹ́jẹ̀ kó lè continue nínú sẹ́tọ̀ daniel pọ̀fẹ́sì yìí. bàtà nàbì sọlọ lọ àdìsí náà sọ pé ẹfárí ẹpẹran tẹbílẹ bá lámbà náà ti bọ sọ ìhìrámù yìí lẹ kálukú kan gbọ́ ni wọn ò sì rí gbàtà wọn gbọ́ lórí ká nàbì ti ọlọ́run ti sọ fún lójú àná fáwọn mọ́kà náà bóyá nàbì ń bá wa tèrè bọ́ba ń tirú rẹ̀ tèrè lánàá ànábì wa wọnú ibi tó bá ta tẹ́ǹtì tì lẹ́nu tó ju rẹ̀ ti yí padà látàrí pé bilmu'minina ra'ufur rahim aláàánú là nàbì sallallahu alaihi wasallam ń jẹ́ sáwọn múmi azizun alayhi ma'ani harisun alayhi gbogbo tó bá ti láwọ alábòye lọ́rùn kí rọrùn bá nàbì sallallahu alaihi wasallam bọ́ọ̀lù anábì ti lè máa parí láti tẹ̀ ní tẹ̀lé tẹ́fẹ́ sórí ibú ìdí tó ju anábì yí padà gbàtà nàbí wà wọnú tẹ́ǹtì rẹ̀ padà ìyàwó rẹ̀ ń mú sẹ́lẹ̀ mọ́ ọbí ọ̀pọ̀ ọ̀pọ̀ àjà wọn á rí i pé àdàbí ọ̀sọ̀rọ̀ wà ní sẹ́lẹ̀ ojú rẹ̀ yí padà sálẹ̀ ní tó fi inú bọ́ọ̀mù tó lè máa pa àwọn èèyàn láti pé kí wọ́n ti báyìí báyìí báyìí báyìí tí wọ́n ní tẹ̀ láti ẹ̀ kí ni sani kí wọ́n ti kọ́ pẹ́ràn lẹ́yìn tí ká ti yẹn ti pẹ́ran bẹ́ẹ̀ ni anabi wa jáde wa kọ̀ọ̀kan náà sọ àbọ̀ ẹ̀ àǹfààní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fa alátakọ̀ ọ̀tún báyìí afa lọ́ba dìbò lọ yàgò kínní kí n lọ kálukú bá lọ wá bẹ wọ́n bá bẹ̀rẹ̀ sí fárun orí ara wọn ọlọ́mọdé alukóra ni wọ́n sọ kalẹ̀ ń kó lu àrẹ̀ fún àwọn àmì àwọn aláìgbọ́rọ̀ láyé anabi sọ̀rọ̀ lọ́wọ́ àti sẹ́lẹ̀ wọ́n ní wọ́n sáré wọ́n pẹ̀rẹ̀ wọ́n kọ̀ lágbádá wọnú wọn dóòlà wọnú wọn tàmẹ̀dọ́ náà bẹ́ẹ̀nbẹ́ẹ̀ kálukú bá ń sáré bẹ́ẹ̀ náà ni sọ́lù kọ́mọ́rọ́ àìtúmọ̀ ni mo sọ ìkọ́ni lẹ́kọ̀ọ́ gbọ̀nà pé sáǹpù yìí ni mo bákan náà kó do anyi mọ̀nàtẹ́kọ̀ fún sáǹpù náà wọ́n fi lélẹ̀ pẹ̀lẹ́ ìtumọ̀ sí pé àwòkọ́ sì rírí ń bẹ fún wa lára anabi wa muhammed sallallahu alayhi wa sallam àti gbọ́dọ̀ tẹ́wọ́ gbà tó máa wá fi kankan kọ́ sí anabi sallallahu alayhi wa sallam tó wá ti torí rẹ̀ dàdójì lójú àwọn èèyàn láwùjọ tó ń gbé fọwọ́wọ́nù fi sùúrù kún ọ̀rọ̀ rẹ̀ torí tẹ́lẹ̀ náà àti wàlíjẹ́ náà kọ̀rọ̀ àti wọná lọ́rọ̀ jọjọ wọ́n mọ wọ́n mọ wọ́ pé irú ìwé lélẹ́ ìtọ́fẹ́ ti sàábẹ̀ ìtọ́fẹ́ ti màláìkà ìtọ́fẹ́ ti kí ṣe sùúrù ṣe sùúrù torí gbogbo àwọn ẹni tó tẹ̀lé tá anábì náà láti pilẹ̀ àwọn náà ò ní rọrùn wọn ò ní fi rọrùn. tó o lọ wà ní mẹ́nàjì nínú kíkọ́ni lẹ́kọ̀ọ́ gbọ́ná pé sáǹpù gbogbo wọn náà pátá láyé wá dá wáyé àwọn náà a lè kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ wá ọ̀nà kájẹ́ ni àwòkọ́sí kẹ́kọ̀ọ́ yóò sì lápá ju bí ìbánisọ̀rọ̀ lásán ti ṣe máa ń lápá lọ. nítorí pọ́pọ̀ nínú àwọn èèyàn tí máa bá yẹn sọ̀rọ̀ ẹ̀sìn dáadáa ẹ̀sìn rere tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ tiwọn náà gan àwọn ní ìsìn tó ń sọ pé káwọn èèyàn sìn torí rẹ̀ wọ́n ti máa ń dá aláṣà pé ọ̀nbọ̀rọ̀ ìlà ẹ̀mí lẹ́tọ̀ọ̀nbọ̀rọ̀ ìlà àmẹ́ ìmàmí ni owó máa wò wá mi ó ti dá rẹ̀ ìmà rẹ̀ lọ́lọ́tọ̀ ìwà rẹ̀ lọ́lọ́tọ̀ ó yẹ kọjá pé ìwọ náà dandan fúnra ara rẹ̀ òun fi àbùkù ìlélẹ̀ látara tó mọ́. ìsọkúsá máa ma parọ́ ojú má lọ alẹ́ sí àlàálẹ̀ anẹ́tò wọ́ọ̀dì. alẹ ń على ẹjẹ ẹjẹtì ẹgbọ lànà ọlọpàá máa jẹ táwọn òkúrọ ó tì lè má parọ́ kí àná bẹ kọ ọpọlọ dọ rẹ sọ̀rọ̀ tó ń sọ ni àbíwá tó ń. ìwọ lọ sọ pé ọlọ́run sọ pé wọlé wala taqrabu zina innahu kana tán wa sá àtẹ̀bí ìwọ ti di bá kó sí náà. mùwàlìmà mùwàlìmà tẹ̀lé ìtumọ̀ sí ewu ní káwọn èèyàn wò ṣé wà ní àbọ̀rọ̀ tó sùn. olólò ń ṣe ká máa sọ̀rọ̀ ẹ̀yìn lẹ́yìn ká máa sọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn láì dá lé wọ̀ nígbà tó tó tó tó máa lọ. kí alábàáni pọ̀ sábàáni pẹ̀pẹ̀ àkókò máa mọ̀ àkókò ìdìbò máa lọ. ọ̀rẹ́ ìròjà kan yẹ ni. يأمر الناس بالتقى طبيب يداوي الناس وهو سقيم wọ́n lẹ́ni tó ti bẹ̀rù ọlọ́ títí sọ́kọ́ ìbẹ̀rù ọlọ́ ìbẹ̀rù ọlọ́ ìbẹ̀rù ọlọ́ àpèjúwe rẹ̀ dàbí ti olùtọ́jú aláàárẹ̀ tó ń lọ gbádùn oògùn tó gun ọgbọ́n náà lówó lówó kábílẹ̀ bá àmọ́ kó gun ọ̀dà kù torí ẹ̀ láàrin wa táwọn ọmọ wa. àwa náà gbọ́dọ̀ jẹ́ nǹkan rere láàrin wa táwọn sábà ń kọ́ lẹ́kọ̀ọ́ a gbọ́dọ̀ jẹ́ rere kéde kíkí ìmọ̀ wa àtàwa ká lọ eléyìí pàtàkì púpọ̀. ìrẹ́ nígbà táwọn ẹbí sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́ tó pín orí ogun kan láàrin àwọn rẹ̀ a rí ẹnìkan. nínú bàbá ńlá àwọn àkọwárì àwọn àdàfíríyà tó ní pínpín dáná lè pè yí báyìí kò sí ìṣèdọ́gba ń bẹ̀. anábì wa níta ni ó ti ṣe dọ́gba sẹ́mi ọ̀gá ti ṣe dọ́gba ẹ̀rí nǹkan bẹ̀ àpèjúwe rere lànà ta ni ó ti ṣe dọ́gba sẹ́mi ọ̀gá ti dọ́gba kò sí ìyẹ́bù ti jẹ́. náà pé wọ́n ní ta lábòsí ni wọ́n ta ni ó ti sọ àbòsí lẹ́yìn tí wọ́n ti jẹ́ lábòsí ọ̀daràn ọjọ́ bó ti ṣe jẹ́ ẹja tó bẹ̀ fúnra àwọn àyà tó mú apọ̀ gan á máa tẹ̀síwájú kí wọ́n bá di ìdánilẹ́kọ̀ọ́ wa mi. àbẹ náà bẹ níta pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó rẹwà jù táwọn àròyìn rẹ̀ tó ga jù ó sì wá lọ́kàn nínú ẹni tí yóò máa tẹ̀lé tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ní kọ̀kọ̀ wa àti ní gbangba wa kọ́lọ́wọ́ bó túbọ̀ sí ní rọrùn fún wa. láti máa tọ ìlànà rẹ̀ kọ́nà wọn bá kó síwá lórí rẹ̀ jálẹ̀ kọ́nà wọn bá kó gbàdúrà gbogbo wa. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الحمد لله يوم تي النبي صلى الله عليه وسلم tọ́lá náà ẹni tí bá ń gbẹ̀ òun náà ni irun tí máa ń hù ní ibi òkè ojú irun tí ń hù ní òkè ojú pẹ́ǹpẹ́ ojú yìí àwọn obìnrin máa ń gbẹ wọ́n ní abẹ́fẹ́ kẹta tí wọ́n máa fi gbẹ wọ́n máa dínkù wọ́n máa dínkù wọ́n máa dínkù yóò yọ ọkù tẹ́ẹ́rẹ́ bí ìgbà téèyàn fi lẹ́ẹ̀dì táwọn obìnrin máa fi tọ́jú bí ìgbà tọkàn fi tọ́ ibẹ̀ ni wọ́n tún kà kọ́ gbé ẹ̀yin ọkùnrin náà lẹ́sìn kú gómìnà nígbà bá ti sọ pé a ah, eléyìí ló tún dáa jù masha allah gbogbo obìnrin tún dára sẹ́yìn tó bá ti bẹ́ẹ̀ ọlọ́run lànà sọ̀ṣùgbọ́n ọ̀run tó wà lára awọ tí ń bo ojú wa yìí so wọ́n máa ń kó ní irun bẹ́ẹ̀ni gẹ́rẹ́jú. so ṣùgbọ́n ìkéǹkéjú ètò bá fà ọlọ́run lánàá bẹ́ẹ̀ náà ní tìgé gẹ́rẹ́jú bọ́lá ṣe fi náà ní kò fi náà ọjọ́ ìbò tó ṣe jọ. wọ́n ní àwọn ọjọ́ tí ó máa sábà ń bọ́ síjọ́ kẹtàlá ìjọ kẹrìnlá ìjọ kẹẹ̀ẹ́dógún kàlẹ́ndà Islam ẹni tí wọ́n ti ṣàkíyèsí àwọn ọjọ́ yìí látàrí bá a ti ṣe ń rí oṣù sí ẹ̀ríkẹ́lẹ́ yìí ni jìbọ̀ tí ìtújọ́ kẹtàlá sọ̀kọ́ máa pàkíyèsí ara wa torí pé ń bẹ́nu wa ẹni tó fẹ́ ṣiṣẹ́ yá tó sì lè jẹ́ pé ó lè má dáadáa mà ó lè dáadáa mà kọ́kọ́ lọ rẹ̀ ó sí bẹ̀ lálẹ́ tilẹ̀ jẹ́ pé gbàtí ọba fi rántí sí làárọ̀ ti jẹ nǹkan ká máa ran ara lọ́wọ́ láti mọ tara lólobó ẹlẹ́yìí ti jẹ ẹjọ́ bá ti fura mọ̀ pọ́nì ní thirteen fourteen fifteen afúnáyè láwọn bíi ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú wa ara wa lẹ́kọ̀ọ́ fàfikẹ́jì ẹjọ́ ti jẹ. tá a mọ̀ pé yẹsẹ́ wò tó sì dá a lójú tí èsì wọn ni wọ́n pé táà ti sọ pé ẹni tí bá ti sọ pé òun máa tó pamọ́ kìí ṣe mùsùlùmí bóòlù ọ̀rọ̀ sí sálámẹ̀sì wà àwọn ilé òní sálámẹ̀sì tí wọ́n ti sálámẹ̀sì ọ̀wà lẹ́kùn náà lọ́mọ̀sì lẹ́yìn jágbó títí dé tọ́ wọ́n ní tàbá ti mọ̀ kíkẹ́ yẹn yẹn tẹ́ wò kí sì máa wọ́n nǹkan lẹ̀ lọ́dọ̀ rẹ̀ lójoojúmọ́ bá wọn. ṣé àròra yẹra fún mi bẹ́ẹ̀ ni àròra yẹra fún mi kí ni bẹ́ẹ̀ rẹ̀ kejì náà. ní ìdájọ́ fọ́tò bẹ́ẹ̀ ní ìdájọ́ èrè gbígbẹ́ bẹ́ẹ̀ ní ìdájọ́ kan náà gbogbo ẹni fọ́tò wọn kò gbogbo ẹni kọ̀tọ́kẹ́ ya fọ́tò kọ̀tọ́kẹ́ gbèrè ọ̀pá yín ní ti wọ́n fẹ́ẹ́ máa ṣe nìkan tí ìyá fọ́tò àwọn èèyàn púpọ̀ gan-an tó ń sọ pé fọ́tò ọ̀dà lánàá ṣùgbọ́n náà tún yà lónìí wàlá hawla wàlá quwwata illa billah bàtà ayé yí lọ sídìí wọn máa ṣe ń tọ́jú ìwọ̀ kó lè sọ ń tọ́jú ìwọ̀ di ẹ̀tọ́ ẹbí ká mọ̀ báyìí lọ́tún sì sẹ́kù léèwọ̀ títí di jọ́gbìn dàgbìyàn ẹni ìjẹ̀bù tuntun yẹn ni kíkà máa wò púpọ̀ ẹni tí ń ṣe nǹkan táwọn náà fi ṣìgbà náà. síyàmù rọjà tó sì hun rí makakankan téèyàn pàkíyèsí rẹ̀ títí pé kọ̀mọ̀ sí ládàá kan mẹ́ torí àwọn àdéhìí tí ó sọ ń pa rẹ̀ nínú kọjá rọ àbí kọjá pọlẹ̀ wọ́n á ní kéèyàn dùn ó torí àwọn bàbá àwọn mẹ́sẹ̀ máa ń gbà nù àwọn ẹ̀rí tó sì múnádóko wà lórí ẹ̀ àwọn mú wa kó mú wa lónìí kọ́mẹ́jì ọ̀dọ́là lórí nìkan má jẹ́ ọ̀dọ̀ la ìwọ ni káwọn bàbá rẹ fi àjẹra wọn tí wọn náà sì kò má yà wọn lásìkò ìyẹn dàbí súnà tánàbí ìtọ́lọ̀ ní ẹ̀kọ́ sí ànábì ń bẹ bàbá rẹ dà ànábì ti rọ lásìkò ọjà bó ti ti jẹjà rí má fi àjẹra rẹ lásìkò lórí rọ wọn fẹẹ ṣe sùn yá múnáfílà tí ó gùn tẹmí ó gùn dáadáa tí di ṣàbàn ṣàbàn náà ló ti dé tán yìí lẹ́yìn ìjẹun tó fi jẹun o ò lè rẹ́ẹ̀rì tó fẹsẹ̀ rí tó fẹsẹ̀ múlẹ̀ o ò lè rí mú wá nípa kíkẹ́ máa ṣe sùúrù àmọ́rọ́jà táàdì ẹ̀rẹ́ tí ó fi wù ó ọjọ́ bó ti ṣe jẹ́ sẹ́wọ́n bí al ibn Hajar rahimahullah gbogbo àdìsí tó wà ń pa rọ́jà sínú tíra lọ́wọ́ ni ìyàlẹ́nu nípa ọ̀rọ̀ rájà ìyàlẹ́nu nípa ọ̀rọ̀ rájà torí gbogbo àdéhìí rẹ̀ ọ̀yanilẹ́nu kò sí ìtọ́fẹsẹ̀ ni kí ló tún á kú àwọn olùmọ̀nìyàká wọ́n mọ àdéhìí débi kí wọ́n pè ní alḥafiz ibn hajar kẹ́sì hafiz kọ́ ha sórí lásán ta hafiz olùmọ̀nlá gidigidi sọ̀rọ̀ kúrò tí wàá lẹ́rìí wà ẹgbẹ́ ọ̀gá àìmọ̀ wa rẹ̀ ní ti pọ̀ jù ọjọ́ bó ti dé gẹ́gẹ́ náà wọ́n lè yàn níyàwó ìyàwó yẹn tó bá ti wá wà nù ilé pẹ̀lú ọkọ rẹ̀ ibi jáde kankan tí ò ti lè rí ó máa ń sírí lẹ̀ ó sì máa ń síra rẹ̀ lẹ̀ kíkọ́ ọgbà tẹ́gùn àti kíkọ́ wọn ti ẹ̀gbọ́ láhàn ọkọ òun kó wọn fọ̀ sọ́hàn ọkọ ọmọ akéwìn ọ̀fẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin náà ké gbẹ̀gbẹ̀ orí ẹ̀ nígbà kan máa ti rí lẹ̀ nígbà bàbá aláṣejù aláṣejù bí ọkọ wórówóró irọ́ lásán pé ìyàwó borí yóò bo gbogbo ara jáde yóò tún borí bo gbogbo ara náà lólè ẹlẹ́wọ̀n àná. a nǹkan ni kí ọmọ fẹ́ sí yìí. ó tó nídìí ẹ̀sìn kò sí tó pé àjẹnitò. tó máa islam níjọba jáde kó gbóra rẹ̀ kó ṣe kínní yẹn tó tọ́ba wà nulẹ̀ ọkọ rẹ̀ ka a ti sọ fún yín pé kò sí òwò ọkọ àtìyàwó kò sí òwò láàrin ọkọ àtìyàwó àwọn ilé wà ilé àwọn àyọ tẹnumọdà sàlámù àlékún ọ yorùbá lẹwà àlékún ẹgbẹ àlékún asàlámù àlékún nígbà tí ó dẹ́yìn ọba ti sọ pé wà àlékún bẹ́ẹ̀ ṣe máa dáhùn ẹsẹ̀ rẹ ti wà nù yàrá yìí ah, dání ẹ wọlé ẹ ah, mọ̀tẹ́bí gbà ti sálámà o láti mọ̀ pé létà gbé nu ẹ mọ̀rọ̀ ra sọ́ra tẹ́bá ti wà nulẹ̀ sani kaba tiẹ̀ ń sálámà bọ́ tí o bá lẹ́kùn tí o ti máa dùn ẹ agbára gbogbo pékè ni ìwọ́n ti àti ní lọ́nà ẹ ẹ ha dada ẹ ti dada tùmọ̀tà ní lọ́lẹ́kùn lọ́rùn yìí ẹ ń gbà mọ́ tí sálámà náà àti mọ́ tí ní kẹ́ wọlé ẹ rí i pé kò ní ṣe bẹ́ẹ̀ máa ń jọ torí ẹ̀yin gbẹ́sìn yìí ẹ máa lu ẹ̀sìn tẹ̀ ń gbọ́ yìí ẹ má dàbí àwọn olódò ìyàwó ẹ̀ wọ́n kọ́ nǹkan lẹ́jọ́ wà mí kan ẹnì kan ò sì lè jálù yín bẹ́ẹ̀ yọ fọ̀sọ̀ rẹ̀ hàn yọ fọ̀sọ̀ rẹ̀ hàn torí wọn náà ní ti karambani rẹ̀ náà lórí àlọ́ ti sọ pé o ráhàn kan àwọn ọ̀run gúngùn àwọn ọ̀run gúngùn kan títì wọn náà ló ti ní kó tó borí wájú rẹ̀ o àbẹ́ ẹ̀rí karambani tó ẹ̀ gbọ́dọ̀ ti ẹ̀rẹ́ nìkan máṣá Allah máṣá Allah kíni máa jẹ́ àrùn kí ló wò débẹ̀ ọ̀daràn tó ìyàwó ti ẹ̀dọ́ ẹ̀kọ́ ọmọ wò ìyàwó àti wàá súnmọ́ ayọ́ ọmọ kò sọ kí ló ṣe é ẹ̀mọ̀ káwọn obìnrin tó wà ń dàdọ́gbọ́ dàrún àwọn tó máa sọ pé kí ló dé tẹ́ wọ àwọn tá àwọn fi bẹ̀rẹ̀ ra ni ah, ọ̀sẹ̀ ìbọn ìyàwó tiẹ̀ tó wá jẹ́ tiẹ̀ tó bí mi bá tó wá fẹ́ sí mẹ́rin yóò ti bó ti lọ lẹ̀ ẹ̀ àtẹkùbọ gàdí rọlá tó torí délé ìyàwó rẹ ni ẹ kó wo kó pọ́n pọ́n lójú sódà tó fi ni máa wára nìta lọ́jọ́ bó ti ṣe jẹ́jẹ́ náà ó tó báyìí subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.